Not that Abiodun would also, you know, do everything he takes within his power to. Yeah, he has started. He yes, he has started, and we hope that. Let's just keep supporting him with prayers. Put All focus right. on power. Meet with you know stakeholders yes. for palliatives. Yes, that's the way to go. Yes, thank you very much. We'll be back again tomorrow for the final episode for the week on Freshly Pressed. My name is Benga Reshegun, the man you just have to love. Keep your FM dial plugged on the radio dial. Good morning broadcasting worldwide. The latest hits and the greatest memories. Fresh. Fresh. 107.9 FM. Ohun tó kẹ̀rìírí kẹ̀rìírí ó Fresh one oh seven point nine FM lábẹ́ Olúmọ. Wọ́n ń gbọ́ lókè lálá. Ẹ̀gbá la wà nílùú Abẹ́òkúta. tún kú ojúmọ́ ẹ tún kú ojúmọ́ mọ́mọ́ ló tún fẹ̀ níbi tójúmọ́ ti mọ́ wà ǹjẹ́ gbogbo ọpẹ́ gbogbo ìyìn gbogbo ògo f'Olódùmarè eléyìí tó tún jẹ́ ká tún jí lónìí ìjíǹjí tá a jí lónìí àdúpẹ́ pé inú ìlera pípé inú àlàáfíà tó mm. péye òun la àwa gbàdúrà pé ìsọ̀rí àwọn èèyàn eléyìí tí wọ́n ń ṣòjòjò ìsọ̀rí àwọ̀ èèyàn tí ìlera wọn tó fẹ́ ṣe bíi tó lọ tíkọ́tíkọ́ elédùmarè ọba aláwùrábí kó bá wa ṣe àjíǹde ara fún wọn. àmín. ẹ káàbọ̀ sórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti fresh one zero seven point nine fm lábẹ́òkúta akú bísọ̀mọ́nì ṣe rí lágbára elédùmarè ayọ̀ àtìdùnnú òun ló máa já sí. àmín àmín lágbára elédùnmarè ẹ ó ń bọ̀ wá dẹ̀rọ̀ ẹ ọ ń bú mi ọ̀nàláwìyé bú mi lánàá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pè mí. ipò ni mọ́tò mi wà ní leaf aláwìyé federation ìbò mọ́tò tiẹ̀ wà akin ìbò <laughs> mọ́tò tiẹ̀ wà. ó sì mí gbọ́ ni mo ní mo gbé e lọ sí factory ìwé kan lọ́ba mi ṣe upgrade yẹn ìwé kan lọ́ba mi ṣe upgrade. <laughs> ó ti expire mọ́tò aẹ́spáyà. èwo ni a èwo lọ gírèdì ẹ kí wọ́n ẹ gírèdì ẹ̀ ṣe wo ṣé láti. kòrólà ni <laughs> ah, lẹ́yìn ìgbà yẹn àwọn ìmíì ti dé ẹ bá ń. o ṣe é kú lọ gba pọ́npọ́n. <laughs> kílọ̀sì <laughs> ni ṣé o rí ń ta ìrètí wọ̀ rí ń ta yẹn ṣe o ṣì mọ̀ aláwìyé. tàlejò máa mo wọ upgrading wa. <laughs> ẹ wo etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta àwọn àgbérùgbésọ̀ ròyìn mm. mm. gẹ́gẹ́ bó ṣe ń wọlé ló ní yàjóyàjó ló ní pìkínpìkín mm. òun la gbé wá kàyín mọ̀ èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀ngbẹ̀ èdè èdè tó ń bẹ lúgbùlùgbùnú kànga mi láàárọ̀ yìí. Eh, ọlọ́run ló mọ̀ ibi tí Katsina àti ti lọ rí kinní kẹ̀kẹ́ kan báyìí tí wọ́n ṣe síìtì sí ló bá sẹ́ǹdì ẹ̀ sálà sẹ́ǹdì <laughs> tí gbogbo wọn pé kò lépo hmm. <laughs> ẹ̀jẹ̀ ló ń lò. <laughs> ìwọ lọ o ṣe mistake ni bí wọn ló yẹ kó pè. rárá ọlọ́run ló máa ń gbé èmi rìn. ẹ káàárọ̀ oyin ládùn ọ̀sán iyọ̀ ládùn ọbẹ̀ bírú bá fẹ́ bàjẹ́ nílé wọn á ní ẹ buyọ̀ sí bàtà bá fẹ́ bàjẹ́ lọ́ọ̀dẹ̀ wọn á ní ẹ buyọ̀ sí bí iyọ̀ bá sọ adùn rẹ̀ nù ádòbù kò ní wúlò mọ́ wá ní kí wọ́n lọ dànù ǹjẹ́ ọlọ́run ọba o ohunkóhun tó máa ṣẹlẹ̀ sí wa láyé tá a fi wà láyé bí aláìsí láyé ọlọ́run ọba má gbé e bá wa. bá mi. ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí i ẹ káàbọ̀ sórí ètò etí ọba ńlé etí ọba lóko fresh láwà one zero seven point nine lábẹ́òkúta Mósè Fákẹ́yẹ lèmi ń jẹ́ èmi la jèdè bí ẹni jẹdé mo sì tún fèdè ṣẹ̀ṣọ́ ètè ó yá nìṣó ńlẹ̀ sí kọ́kọ́rọ́ ẹ̀. ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lábala kókó kòkò kókó bó ṣe ń jáde ní yàjóyàjó làárọ̀ yìí ẹ̀yin náà ẹ gbé yẹ̀wò síra wọn ẹ rí i pé ó yàtọ̀ hmm. ọ̀nà jì síra wọn ṣokòrí jìnnà sọ́rẹ́. ẹ lè máa fi orí àti òro wétà gbègbò. bẹ́ẹ̀lì tí yàtọ̀ sí bá ń tẹ̀. ẹ lè forí adífá wétà dẹ́mu. àkùkọ gàgàrà kì í ṣẹgbẹ́ àkóbọ̀ adìẹ. pákóṣọ̀gá pálí. ìwé ìròyìn pọ́ǹjì tí mo ti kọ́kọ́ rí àkórí yẹn o tó ń sọ wípé àkàlà máa ju ojú ọ̀rẹ́ ojú ẹni níjẹ o kọ́rọ̀ ó bá máa wá rí bẹ́ẹ̀ wọ́n ní ṣe rí lórí ọ̀rọ̀ yíyọ owó ìrànwọ́ epo pẹtiróòlù ìyẹn sọ́bsidì Tinubu ló ti pàṣẹ fún igbákejì rẹ̀ ìyẹn Ṣètìmà àtàwọn gómìnà gómìnà wípé ní báyìí ẹ lọ jókòó kẹ́ ẹ sọ ọpọlọ kalẹ̀ kẹ́ ẹ rí sí bí ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ bí yóò ṣe gbé búgẹ́búgẹ́ sí i tá á sì fún wọn láwọn nǹkan ìdẹ̀rùn kí gbogbo yanpanyanpan tó wà ńlẹ̀ yìí kó bá máa ragaga kọjá bó ti yẹ pọ́ǹchì ló ti ń wóṣù kù. ìlẹ́gbọ̀n aṣòfin orílẹ̀-èdè yìí ẹ̀yin náà lọ sókun ṣòkòtò yín kó lè dáindáin torí ẹrù ìlú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í ṣohun tá a gbọ́dọ̀ dáadáa yàn kan funfun ni yìí yín kó ni yìí ọrùn ìwé ìròyìn the punch. ìwé ìròyìn punch lèmi náà wà mo rí àkórí eléyìí o tó ń sọ wípé mélòó lọ̀kánjú àfẹ́ lá nínú àpò yọ̀ mélòó lọ̀kánjú àfẹ́ mu nínú omi odóògùn. ohun tá a bá mu náà là á tọ̀. Hmm, ṣe rí lẹ́gbìmọ̀ aṣòfin àpapọ̀ ilé wa ọ̀wọ́n kẹsàn-án wọn ni àpapọ̀ gbogbo àbádòfin eléyìí tí wọ́n tẹ́ pẹpẹ síwájú wọn òun ló jẹ́ okòólénígba àti ẹgbẹ̀rún méjì ó wá lé pẹ́sẹ́pẹ́sẹ́ two thousand two hundred and thirty two base òun làbádòfin tí wọ́n gbé ka iwájú wọn ṣùgbọ́n wọ́n lórí ọ̀fẹ́ láti buwọ́lù àbádòfin tó jẹ́ ẹgbẹ̀rún méjì ló ní ṣáńgílítì two thousand ẹ máa gbọ́ sí i nínú ìwé ìròyìn punch. ìròyìn mi gàdàgbà torí ẹ̀tù ò sí ìbọn òdún kò sì ní í dáa kólíròdé ó má ní ìbọn aláṣẹ búra fún akọ̀wé ìjọba àpapọ̀ tuntun ọ̀ṣàrà ẹ máa gbókọ ẹ síwájú sí i the punch ló kọ bẹ́ẹ̀. ìwé ìròyìn punch mẹ́lẹ̀ wà tó ń sọ wípé bí ìnáwó bá jẹ́ ti agboolé ó gbọ́dọ̀ kan ẹnìkan ju ẹnìkan lọ o wọ́n ní àwọn ọlọ́kadà lórílẹ̀‐èdè Cameroon wọ́n ní wọ́n máa ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ epo petro kúrò lórílẹ̀‐èdè nàìjíríà báwo ló ṣe jẹ́ hmm. kí ló fi papọ̀ ẹ máa gbọ́ nínú ìwé ìròyìn punch. àsọtẹ́lẹ̀ tí ò bá fún kádàrá láàyè ajá àjò ní padà kó ẹ̀ dá sí ọ̀rọ̀ lórí awuyewuye lórí ètò ìdìbò tó kéde tinubu níwájú ìgbìmọ̀ tó ń gbé awuyewuye àtìkù tó ń pe àjọ elétò ìdìbò inec ẹ̀yin gangan fúnra yín ẹlẹ́rìí ni yín o hmm ìwé ìròyìn the punch. ìwé ìròyìn punch yẹn náà mo sì rí kókó ìròyìn kan ń bẹ gàdàgbà tó ń sọ wípé bí ọmọdé bá bẹ̀rẹ̀ fún ìjì ó di dandan kí ìjì ó fòórù wọn ni lórí ọ̀rọ̀ jíjẹ́ olórí ilégbìmọ̀ asòfin àpapọ̀ ilé wa wọ́n ní ní báyìí Tinubu àtẹgbẹ́ òṣèlú APC wọ́n mà ti ń gbé àwọn ìgbésẹ̀ ìpẹ̀tùsí àwọ̀ kan láti lè parọ́wà sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ kan eléyìí tínú lórí ìlànà pínpín oyè sẹ́kù òjẹkùn ìyẹn ìyẹn zoni wọ́n ní àwọn èèyàn kan eléyìí tó jẹ́ pé wọ́n faramọ́ wọ́n ní ní báyìí ìgbésẹ̀ ti ń lọ láti pàrọwà sí wọn pé kí wọ́n jèbùrẹ́ awo olùgbẹ̀bẹ̀ pọ́ǹchì ló wà asín agbọ́n àti àkekèé tóun ti ejò nínú oko òṣè fọwọ́ yẹpẹrẹ mú bí àgbẹ̀ bá fẹ́ gbádùn ebè kíkọ ló yá mú kí aláṣẹ Muhammad aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ké sí àjọ ìṣọ̀kan ilẹ̀ Europe kẹ́ ẹ wá ń bí ọ̀rọ̀ ètò ààbò yìí ẹ wá bá wa dá sí ẹkún wa lọ́wọ́ kéètò ọrọ̀ ajé wa sì máa lọ sókè nínú ìwé ìròyìn the punch. ìwé ìròyìn punch lélẹ́yìn náà wà tó ń sọ wípé bá a bá dá òbú kọdá igbá òrìṣà yóò bà á jẹ́ ni o kọ́rọ̀ ó bá a máa rí bẹ́ẹ̀ wọ́n ní ọ̀gá àgbà iléeṣẹ́ ológun ilẹ̀ wa ní ìpínlẹ̀ sokoto ó máa ṣe ìpàdé àpérò pẹ̀lú ìjọba ìpínlẹ̀ sokoto nígbà tó sọ pé a ṣe rí gbogbo ìpani nípakúpa yóò di àfẹ́yìn tẹ́gùn alárinfiṣọ́ lóde ọ̀yọ́ punch ló wà ìròyìn yẹn gàdàgbà ló wà nínú ìwé ìròyìn the punch bákan náà pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ń sapá gidigidi láti dóòlà wọn tí wọ́n wà ní àfonífojì ọ̀fìn ìdààmú láwọn orílẹ̀-èdè míì pàápàá ní orílẹ̀-èdè libya àwọn kan rèé tí wọ́n tún tò dé gẹ̀ẹ́rẹ̀gẹ̀ láti wò ẹ gbọ́ sí nínú ìwé ìròyìn the punch. ìwé ìròyìn punch yẹn náà sì lélẹ́yìí tó ń sọ wípé kò sí lọ́wọ́ ajá tó jà ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni sọ ni òṣòre kò sì sí lọ́wọ́ ẹni tó sọ tí òṣòre ó ṣeé ṣe o kó jẹ́ pé orúkọ ajá òun ló ru ajá o àkọlé kọrin tó sọ wípé ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ adíje sípò gómìnà ní ìpínlẹ̀ Edo ó mà fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ibo ló wá lọ ẹ gbọ́ nínú ìwé ìròyìn punch. òjíṣẹ́ ọlọ́run ọlọ́run kan ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn èèyàn orílẹ̀-èdè nàìjíríà wípé ẹ jẹ́ á ṣe sùúrù fún bàbá tinubu bọ́rọ̀ ṣe ń lọ yìí ó gba sùúrù o torọ́ tó ti fi ogún ọdún rù kò lè fi ogún ìṣẹ́jú jẹun kó padà wú padà ó wà nínú ìwé ìròyìn the punch. mo wà nínú ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí níbi tí mo ti rí àkórí eléyìí o tó ń sọ wípé ẹni tá ò fẹ́ àlòrán o ṣùgbọ́n ẹni a fẹ́ ìyẹn lọ́mọ ẹ̀ ń wuni àkọlé yẹn rèé níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ lójú òpó ròyìn pen pushing wípé ṣe é rí akọ̀wé àgbà tuntun fúnjọba àpapọ̀ ilé wa eléyìí tí wọ́n ṣètò ìbúra fún iṣẹ́ ti bẹ̀rẹ̀ nímọ̀nà wà wọ́n ní Adédìyìn akọ̀wé àgbà eléyìí tó kúrò ńbẹ̀ ó ti gbé àwọn ẹjọ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn alákatakítí Boko Haram ó ti gbé ilé e lọ́wọ́ o wípé kó máa tukọ̀ rẹ̀ nìṣó pen ẹni tí eégún náà a lè fi wé ẹni tí orò gbéyàwó ẹ̀ ọ̀rọ̀ kan rèé gàdàgbà bó ṣe ń ṣe kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ Ògúnléwé ló sọ èyí di wípé àwọn olówó ọlọ́rọ̀ nìkan ni wọ́n pọ̀ jù lẹ́ka òṣèlú àwọn ni wọ́n sì ń darí ibẹ̀ bí ò bá nídìí babaláwo kan ò ní máa jẹ́ àmúsà ìwé ìròyìn the punch. ìwé ìròyìn pen pushing ni mo tún ti gan ní eléyìí o tó ń sọ wípé ẹni tó bá ṣe oníṣègùn ṣe ọ̀sán yìí ẹni tó ṣe babaláwo ṣe ọ̀rún mi là. ẹ bá ti nàyà olóṣà náwó ọmọ ẹran. o ṣeun hmm. àkọlé yẹn rèé o tó ń sọ wípé ṣe rí àjọ kan tó ń ti ẹgbẹ́ tó ń rí sí òmìnira ilẹ̀ yorùbá tí wọ́n pè ní yorùbá nation self determination movement òun ló ti sọ̀rọ̀ wípé ṣe rí bí àwọn alákatakí lákìtì àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá kan àwọn ọmọ jàǹdùkú bí wọ́n lọ ṣe lọ ṣe ìkọlù sí iléeṣẹ́ rédíò kan tí ń bẹ nìbàdàn àwọn ò mọ nǹkan kan pa ń pa rẹ o ẹ má fi ọ̀rọ̀ kọ́ lọ́kọ̀lọ́kọ́ wa lọ́rùn pemphucin lólùtẹ̀ sí ṣé ẹ mọ̀ pé àwọn olóṣèlú kan ni wọ́n ń torí àgbò méjì bọ́ kótó tí wọ́n mú orí àwọn ẹlẹ́sìn Islam àti àwọn ọmọlẹ́yìn Kristi wọ́n wá ń forí wọn gbára wọn pọ̀ Shehu Sani ló sọ bó ṣe wo àwòfín ẹ̀ ló jẹ́ gbé e wábẹ̀ ẹ wò wé ìròyìn the punch. ẹ wò ó bí àdírẹ́sì bá ti pọ̀ ju lẹ́tà lọ ó ṣeé ṣe kó má dé kò síbi tẹ́ àkọ ọ̀rọ̀ pàtàkì sí. Mm, ó ṣeé ṣe kó má tẹ̀ débi tó yẹ kó dé ẹ wò ẹ darapọ̀ pẹ̀lú wa lójú òpó facebook fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa ṣáàṣì fún ẹ láìkí ẹ̀ kẹ́ fọ́lù ẹ̀ kẹ́ já síbì kẹ́ máa wá lóní ketekete etí ọba lé etí ọba lóko à ń bọ̀ ẹ dákun ẹ fi etí sí ìkéde pàtàkì yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tí ó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ mọ́ tàbí tó sì ń ṣiṣẹ́ tàbí èyíkéyìí ohun èlò tó fojú jọ irin tó ń ṣiṣẹ́ tó sì ṣe é jó papọ̀ mọ́ irin kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ ṣe pé wá ká wá rà á lọ́wọ́ yín ẹ pè ọlá dimson sórí zero seven zero five eight eight eight eight two five zero zero seven zero five eight eight eight eight two five zero tàbí zero nine zero nine five one three three five two eight zero nine zero nine five one three three five two eight. bákan náà ẹ lè ya àwòrán àwọn nǹkan wọ̀nyí sí wa lórí WhatsApp lórí àwọn nọ́mbà yìí zero seven zero five eight eight eight eight two five zero àti zero nine zero nine five one three three five two eight lẹ́sẹ̀kẹsẹ̀ la sì máa kàn sí yín lẹ́ẹ̀kan sí i fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ tàbí tó ń ṣiṣẹ́ kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ kàn sí wa ká wá rà á lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ o. ó dé sí ọlọ́run ó bá mi ṣe. ọwọ́ aládùúgbò ó yẹ ká gbójú kúrò lára èèyàn ká jọlọ kí pé ọlọ́run nínú àdúrà alágbára olóṣù Mount Jew. Àkùnrin tí ọlọ́run fún òní rẹ̀. Prọfẹ̀t Táíwò Òjò bàbá ẹ̀ sọ́jú orí afẹ́fẹ́. Help from above. Ìrànlọ́wọ́ la tókè. Kájà tó o bá ti rí ìrànlọ́wọ́ la tókè gbà. Ìlà kàkà dọ́pẹ́ gbà bẹ́ẹ̀. Nínú pàdé àdúrà yìí. Fẹ̀rẹ̀ sí ọ̀run wà ní ilẹ̀kùn ìṣeré ọjọ́ pípẹ́ máa ṣí. Nípasẹ̀ ìfàmì òrùnyàn ọlọ́run aláì lórí àwọn ìránṣẹ́. Àwọn olórin ẹ̀mí kò kọ́ láǹkì Adéṣẹ́wọlé Jésù. Bísí aláwìyí àlùkò. Ìlà ìjà akẹ́kọ̀ọ́ ní ọlọ́run ọ̀sán bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ gàdẹ́nuga. Bíríj pẹ̀lú kẹ̀rí májẹ̀mú. prọfẹ̀t Táíwò Òjó bàbá ìsọjú orí afẹ́fẹ́ a sọ tẹ́lẹ̀. bàbá ti wọnú àdúrà lọ́jọ́ Friday náà. ìdájí lọ́jọ́ Monday twelve la máa ṣorí ọ̀fẹ́ o. láti ìpínlẹ̀ Ọ̀ṣun tàbí Ìbàdàn. ọ̀sẹ̀ jẹrẹ ni ẹ máa bọ̀ Mẹ́síkà. ẹkùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè zero nine zero two zero one one three five five eight. Mustaifo Mustaifo ìbáṣẹ̀ṣẹ̀ kọjọ́gbọ́n ní OAR ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìn kí wọ́n gbó o lọ́wọ́ mùsáífò. ẹ lọ ra mùsáífò ọkọ̀ malaria ara ní kóná àdáwátì ó sọ tutù náà lè lò ó. ibà àtọ̀jọ̀gbọ́n. bẹ́ẹ̀ni. tó bá gbọ́ mustapho. ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mustapho. ají. ibà arọ lè wé. ají. Mustaifo tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun sùn dáadáa. mustapho herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura. mustapho gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbòdẹ́kọ̀ fún ibà. ó ti wà ní oníyẹ̀fun powder ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn. ilé iṣẹ́ àjẹmí tradu medical company limited tó ń ṣe ó le koko ló gbé jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapho ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. ẹ káàbọ̀ padà látọjú ọjà bẹ̀ǹbẹ́ ò ní ṣì wí agogo ò ní í ṣì sọ nílé odù ẹni tí ó ṣì wá gbọ́ ò ní gbọ́ wa bóyá nìṣó ńlẹ̀. ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí la fẹ́ kọ́kọ́ fi ṣíde ò níbi tí àkórí yẹn tó ti ń sọ wípé bí ọlọ́run bá pààyàn lórí ó di dandan kó fi rúgbọ̀n rọ́pò rẹ̀ o hmm. lórí ọ̀rọ̀ yíyọ owó ìrànwọ́ epo pẹtrólù kúrò ìyẹn sọ́bsidì Tinubu ti pàṣẹ fún Ṣètìmá lórí bí ohun ìdẹ̀rùn àti ètò owó oṣù eléyìí tó gbé búgẹ́búgẹ́ bí yóò ṣe wà fáwọn òṣìṣẹ́ o gẹ́gẹ́ bí aṣeríkà wọn ni lásìkò yìí bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ yí owó ìrànwọ́ epo pẹtrol kúrò yẹn sọ́bsidì òun ló jẹ́ pé òun tí gbogbo wa tà ń jẹ lẹ́nu lásìkò yìí wọn ni aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu òun ló ti wá pàṣẹ o fún ìgbìmọ̀ elétò ọrọ̀ ajé nílẹ̀ wa láti lọ foríkorí fikùnlukùn kí wọ́n sọpọlọ kalẹ̀ kí wọ́n sì mú àwọn àbá kí wọ́n mú wá o gẹ́gẹ́ bí arapa akitiyan láti pèsè àwọn ohun ìrànwọ́ àti àtúnyẹ̀wò sí owó oṣù tí àwọn òṣìṣẹ́ ń gbà lójú ọ̀nà àti mú ẹ̀dínkù bá ìrora àbí ìgbésí ayé tíkọ́tíkọ́ eléyìí ti yọ owó ìrànwọ́ epo pẹtrol tó mú wá eléyìí ló jẹyọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ẹ̀ka ti TUC bó ṣe sọ pé òun retí kíjọba àpapọ̀ ilé wa kí wọ́n fún àwọn ní èsì padà lórí ìbéèrè tí àwọn tẹ́ pẹpẹ síwájú rẹ̀ lọ́jọ́ kọkàndínlógún oṣù kẹfà lórí ọ̀rọ̀ wípé kí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ìyẹn minimum wage kó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà igba two hundred thousand naira ṣùgbọ́n nígbà eléyìí tí wọ́n wá ń sọ̀rọ̀ lásìkò ìpàdé pẹ̀lú àgbáríjọpọ̀ àwọn gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tí alága àwọn gómìnà abdulrasaq abdulrahman ti ìpínlẹ̀ kwara tó léwájú fún nílùú àbújá lọ́jọ́rú àná níbẹ̀ òní tinubu ti sọ̀rọ̀ fún ìgbìmọ̀ elétò ọrọ̀ ajé eléyìí tí igbákejì aláṣẹ kashim shettima tó ń léwájú fún wípé kí wọ́n lọ sọpọlọ kalẹ̀ o lórí àwọn ọ̀nà eléyìí tí a lè gbà láti fi mú ìdẹ̀rùn bá gbogbo àwọn ọmọ nàìjíríà eléyìí tí nǹkan kù díẹ̀ káàtó fún àti àwọn òṣìṣẹ́ wọn wá ní lẹ́lẹ́yẹ̀ òsọ́kà torí pé b bàbá ti pẹ́ nínú òkùnkùn a máa fi wèjewèje rẹ̀ ríran wọn ni igbákejì aláṣẹ òun àti gbogbo àwọn gómìnà gómìnà ní gbogbo ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tó wà lórílẹ̀‐èdè nàìjíríà àti ilé àpapọ̀ ilẹ̀ wa wọn ní gbogbo wọn òun ni wọ́n ti jókòó láti rí bí ẹ̀kọ́ bí yóò ṣe gbójú mímu wá tí àwọn owó tó ń wọlé tí yóò turu gọgọ yàtọ̀ sí bó ṣe wà torí wọ́n ní àjẹ́lẹ̀ gbèsè kò jẹ́ kí ẹgbẹ́ fà kó tó nọ́mọ́ lásìkò yìí mm. ìwé ìròyìn punch rìpọ́ọ̀tì tó jáde láàárọ̀ yìí ló wà. láǹgbẹ́sà ló yọ nínú omi lómi ò tẹ́júmọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ yọ kúrò nínú orin lórin ò orin bó bá sì ti ń rẹ orin dandan ni kó máa rẹ̀ lò ló fa ìgbésẹ̀ tí ètò ìṣàkóso aláṣẹ bọ́lá ahmed tinubu gbé kíá ìyẹn sì mú kí ẹgbẹ́ òṣìṣẹ́ yíwọ̀n padà ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí padà so ìyanṣẹ́lódì tó kéde rẹ̀ pé òun fẹ́ gùn lérò síbì kan lálẹ́ àná nínú àtẹ̀jáde kan ìwé ìròyìn the nation ló jábọ̀ rẹ̀ torí ọ̀rọ̀ tó bá ti ṣojú oníròyìn ó ti kúrò lọ́rọ̀ tó farasin ṣáájú ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kéde rẹ̀ pé kò sí àyè láti máa yọ owó ìrànwọ́ orí epo epo pẹtiróòlù sọ́bsidì lórílẹ̀-èdè yìí mọ́ ìyẹn sì mú kí nǹkan fẹ́ pakasọ̀ láti répolò ẹgbẹ́ òṣìṣẹ́ sì wá pàrokò ìlẹ́jú koko ṣọwọ́ sí ìjọba wípé bí ò bá tètè wá nǹkan ṣe kára ó rọkùn kára ó rọ adìyẹ òun á gùn lé ìyanṣẹ́lódì tó lágbára gan-an ṣùgbọ́n ní pápápá tí ètò ìṣàkóso aláṣẹ bọ́lá ahmed tinubu ti ń sáré wá ọ̀nà àbáyọ sọ́rọ̀ ọ̀hún pé kómi ó má pọ̀ jọkà torí bí nǹkan ò bá lọ dáadáa àwọn àgbà ní pé bèrèkó tó wọn á dìpè nù bó bá dàbí ẹni pé nǹkan fẹ́ pakasọ àwọn àgbà pé bèrèkó tó wọn á sì tún orí tí ò dáa ṣe ìgbìmọ̀ tó ń wo ṣàkun bí nǹkan ṣe máa rọrùn lórí àjáàjò àti akitiyan àájò rẹ̀ láti lè mú kára ó tu àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ náà ti wá dánu dúró ná wọ́n sì dẹ́sẹ̀ dúró dóhùn padà wípé ìyanṣẹ́lódì tá a la fẹ́ gùn lé tẹ́lẹ̀ àwa náà dánu dúró ná bẹ́ẹ̀ ti ṣe ń bá a wọ́nà àbáyọ sí i ìwé ìròyìn the nation ló kọ bẹ́ẹ̀. ìwé ìròyìn punch lèmi ti gan ní àkórí eléyìí tó ní bí rírú ẹbọ kò bá kọ ní àìfín ẹ kò yẹ kó kọyàn báwo ló ṣe jẹ́ gọ́gọ́ o wọ́n ní àwọn ọlọ́kadà lórílẹ̀‐èdè Cameroon wọ́n máa ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ epo pẹtrol kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí aṣeríkà ló ní kúlẹ̀kúlẹ̀ wọ́n ní àwọn ọlọ́kadà lórílẹ̀‐èdè Cameroon ni wọ́n máa ṣe ìwọ́de alágbára kan o tí wọ́n sì ń bẹnu àt pàtẹ́lù ìgbésẹ̀ tíjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà gbé láti yọ owó ìrànwọ́ epo pẹtrólù kúrò wọn ni ògbónágbòǹgbò onímọ̀ nípa ọ̀rọ̀ ayélujára lójú òpó ayélujára Twitter òun ló fi fọ́nrán àkáwò kan ló fi síbẹ̀ wò lọ́jọ́rú àná níbi tí gbogbo àwọn ọlọ́kadà èrò lórílẹ̀‐èdè Cameroon tí wọ́n ti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ṣùgbọ́n alálàáfíà òun ni wọ́n ṣe ò wípé àwọn fi ń gbárùkù ti àwọn ẹlẹgbẹ́ wọn lórílẹ̀‐èdè Nàìjíríà ń bí torí pé bí wọ́n bá sọ pé wọ́n ti yọ owó ìrànwọ́ epo bẹtiró kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn gẹ́gẹ́ bí ọlọ́kadà nílẹ̀ Cameroon àwọn gbọ́dọ̀ ní ìmọ̀ lára ohun tí gbogbo àwọn tó kù náà lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ti yọ owó ìrànwọ́ epo pẹtrol kúrò lọ́dọ̀ wọn àwọn mọ̀ nǹkan eléyìí tó ṣeé ṣe kí wọ́n máa là kọjá torí pé ẹni àkàndùn bá ti mú lọ́wọ́ rí ó gbọ́dọ̀ mọ̀ wípé ó ń pẹ́ kílẹ̀ ó tó mọ ẹni bá sì ti jábọ́ látòkè àjàrí ó máa ní ìmọ̀lára bó ṣe ń ṣe ẹni tó já sí kànga nígbà táwọn ọlọ́kadà náà tí wọ́n wá ń sọ̀rọ̀ wọn ni àwọn bẹnu àtẹ́lu irúfẹ́ ìgbésẹ̀ yìí eléyìí tí ìjọba àpapọ̀ ilẹ̀ wa tí wọ́n gbé e. bákan náà òun ni wọ́n bẹnu àtẹ́lù ìpinnu tí aláṣẹ bọ́lá tinubu eléyìí tó mú láti sọ pé kí wọ́n yọ owó ìrànwọ́ epo pẹtrólù kúrò ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí òun ló lùtẹ sí. ilé májìyà gbé ò jìnnà ọ̀nà tá a tọ̀ débẹ̀ ló fẹ́ há díẹ̀ ló yá mú kí aláṣẹ bọ́lá ahmed tinubu rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ ilé ìgbìmọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn síbẹ̀ àtàwọn tó ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n á bá a ṣe ètò ìṣàkóso bí ó ti ń tukọ̀ orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ báyìí wípé ẹ wá ọ̀rọ̀ ìlú ti kúrò lóhun tẹ́ ẹ lè dáadáa ẹnìkan torí lákàtàbù kọjá ohun tọmọdé lè gbé kọ́rùn ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìlú yìí ọ̀rọ̀ ìlú kì í ṣe tẹnìkan gbé kémi ò gbé ní jẹ́ kẹ́rù ìlú fúyẹ̀ ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ kájọ ṣe kó bá a lè dáa ni ẹ má dáa dá mi o ọ̀rọ̀ lórí bí orílẹ̀-èdè nàìjíríà ṣe máa dára tára máa tu aráàlú tílẹ̀ ìdẹ̀rùn máa dé tí gbogbo nǹkan tó ti wọ́ tẹ́lẹ̀ máa di títọ́ aláṣẹ ké sí àwọn ẹlẹ́gbọ̀n aṣòfin láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìṣọ̀kan fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba kájọ rìn ká lè gúnlẹ̀ sí èbúté ògo ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. ìwé ìròyìn punch yẹn náà lélẹ́yìí wà níbi tí aláṣẹ bọ́lá tinubu ti sọ̀rọ̀ níbi tí àkórí yẹn tó ti ń sọ wípé a kì í ṣòwò méjì kẹrọ ó má fi kan jẹ o ṣùgbọ́n kọ̀rọ̀ ó bá máa rí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ẹni tí yóò àwọn tí yóò máa tukọ̀ ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ wa tinubu àti ẹgbẹ́ òṣèlú apc wọ́n máa ń gbé ìgbésẹ̀ láti pẹ̀tù sí àwọ̀ èèyàn eléyìí tí wọ́n fẹ́ níyè sẹ́kún ò jẹkùn wọn ò mà fẹ́ fara mọ́ o òun làkọ́lé ìròyìn eléyìí tó ń sọ pé ní báyìí wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí wọn wọ́n ti ń pẹ̀tù sí wọn nínú gẹ́gẹ́ bí aṣeríkà wọn ní ṣáájú ètò ìfilọ́lẹ̀ àti ètò bíbúra fún lẹ́gbọ̀n aṣòfin àpapọ̀ ilẹ̀ wa ọ̀wọ́n kẹwàá lọ́jọ́ ìṣẹ́gun tó ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tí wọ́n ń dọ́fun tòló tí wọ́n jẹ́ adíje sípò olórílẹ̀gbọ̀n aṣòfin àgbà ilẹ̀ wa àti olórílẹ̀gbọ̀n aṣojú òun ló jẹ́ wípé wọ́n ń tẹ̀sí tẹ̀síwájú láti máa fi apá jánu lórí ọ̀rọ̀ bó ṣe jẹ́ pé ìlànà zoni ìyẹn pínpín oyè sẹ́kùn òjẹkùn eléyìí tí ẹgbẹ́ òṣèlú all progressives congress apc tí wọ́n kéde rẹ̀ lóṣù karùn-ún òun ló jẹ́ pé wọn ò faramọ́ o wọn wá jẹ́ kó ti mọ̀ pé lójú ọ̀nà àti wàá dabọ̀ eléyìí kí náà fà á kájà kó bá máa ru tutu wọn ni aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu àti ìgbìmọ̀ amúṣẹ́ṣe àpapọ̀ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc òun ni wọ́n ti ń ṣe ìpàdé o pẹ̀lú gbogbo àwọ̀ èèyàn eléyìí tí wọ́n ń dọ́fun tòló àti gbogbo àwọ̀ èèyàn eléyìí tí wọ́n ní àníyàn wípé àwọn fẹ́ díje dupò olórí lẹ́gbọ̀n aṣòfin àgbà àti olórí ilé ìgbìmọ̀ gẹ́gẹ́ bí aṣèwárìkà wọn ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn adíje láti ìpínlẹ̀ gbogbo òun ni wọ́n kọ̀ jálẹ̀ wípé ìlànà pínrin láàrin àbí ìlànà pínpín sẹ́kùn òjẹkùn wípé kò bá wọn lára mu ẹ jẹ́ kí kálukú kó jáde gọ̀ǹbòrò kí kálukú ó mọ iye àwé èrò eléyìí tó ní lẹ́yìn torí wọ́n ní a kì í kéré sísá agbára ṣùgbọ́n nígbà tí wọ́n wá ń sọ̀rọ̀ wọn ni láti lè má jẹ́ kí fàákàjà kó ṣẹlẹ̀ aláṣẹ Bọ́lá Tinubu lọ́jọ́bọ̀ lé òní gangan òun ló jẹ́ pé ṣáájú àkókò yìí ìpàdé kan ó ti ń kọ́kọ́ wáyé lábẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní lónìí gangan náà eléyìí ti ṣe ọjọ́bọ̀ wọ́n ní yóò ṣe ìpàdé pẹ̀lú àwọn aṣòfin àgbà àtàwọn ọmọ ilégbìmọ̀ aṣojú eléyìí tá a ti dìbò yàn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìjókòó lẹ́lẹ́yẹ̀ òsọ́kà ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí lẹ ti lè rí kúlẹ̀kúlẹ̀. ìròyìn tọwọ́ mi báyìí ló kàn ń fi ohun ọ̀rọ̀ kan ṣáájú pé jingiri ní fi gbogbo ara jókòó àkè fún ba mọ́lẹ̀ tó wẹ̀wù gẹ̀rẹ̀jẹ̀ tí ó fi ayé gbogbo ṣọ̀fẹ́ jẹ ló dífá fún aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu tó ń pè fún àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ láti ọ̀dọ̀ àjọ ìṣọ̀kan ilẹ̀ europe aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu pè fún ìfọwọ́sowọ́pọ̀ láti mú ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà lókùnkúndùn kó lè dáadáa sí i bákan náà ló tún pè pé ẹkún wa lọ́wọ́ fún ìdàgbàsókè àti àgbéǹde ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ ń bá dákẹ́ nítara ẹ̀ ń bá dákẹ́ adífá fún bàbá onílù tó lọ lù ló ń bí òkú ọ̀lẹ́ aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu sọ di mímọ̀ wípé òun ò fẹ́ kí àwọn èèyàn òun lórílẹ̀‐èdè nàìjíríà tún máa lùgbàdà nínú ìṣẹ́ òun òṣì ó tó gẹ́ ìṣẹ́ àti òṣì yìí tó gẹ́ bó bá sì délẹ̀ ọ̀nà àbáyọ là tètè wá sọ̀rọ̀ ní òun fẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí gba àyípadà ọ̀tun kétù ààbò dúró kọ́kà aráàlú balẹ̀ ẹlẹ́ẹ̀kejì kétù ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí dàgbà sókè káràtú àwọn èèyàn kí wọ́n kúrò nínú mímọ́ afojú gbòǹgànà ìṣẹ́ àti òṣì tó ń ba orílẹ̀-èdè yìí wọ̀ yáàjà ìròyìn ẹ̀gùn gbọ̀ọ̀rọ̀ ó wà nínú ìwé ìròyìn the punch. ìwé ìròyìn punch yẹn lèmi náà wà níbẹ̀ ni mo ti rí eléyìí tó ń sọ wípé béèyàn bá lè ṣe bí ẹni máa kú kò lè ṣe bí ẹni máa là bẹ́ẹ̀ kẹ̀rẹ́ o wọ́n ní bí eégún ẹni bá ń jóore orí gbọ́dọ̀ yá tọ́kùn ẹ̀. ilé ìgbìmọ̀ asòfin àgbà ọ̀wọ́n kẹsàn-án òun ló mà bójú wò ó àwọn àbádòfin eléyìí tó ń lọ bíi ẹgbẹ̀rún méjì ó sì buwọ́lù nínú ẹgbẹ̀rún méjì ó lé díẹ̀ eléyìí tí wọ́n gbé ka iwájú rẹ̀ rẹ̀ aríkà wípé ilé ìgbìmọ̀ aṣojú wa house of representatives òun ló ti jẹ́ kó di mímọ̀ wípé àgbáregbábọ̀ gbogbo àwọn àbádòfin tí wọ́n gbé ka iwájú rẹ̀ òun ló jẹ́ ẹgbẹ̀rún méjì àti okòólénígba ó lé méjìlá two thousand two hundred and thirty-two láàrin ọdún mẹ́rin sí àkókò yìí tó sì jẹ́ pé ó lórí ọ̀fẹ́ láti buwọ́lu ẹgbẹ̀rún méjì lóní ṣangiliti ìyẹn two thousand alága ìgbìmọ̀ alábẹ̀ṣẹ́kẹ́lẹ́ nílẹ̀gbìmọ̀ aṣojú lórí ọ̀rọ̀ òfin àti okòwò abubakar filata òun ló fi àkọsílẹ̀ yìí àti òǹkà náà òun ló fi síta ò nígbà tó ń ṣe àgbéléwọ̀n bílẹ̀gbìmọ̀ aṣòfin bílẹ̀gbìmọ̀ aṣojú ọ̀wọ́n kẹsàn-án bí wọ́n ṣe ṣe sí lásìkò ayẹyẹ ìdágbére eléyìí tó wáyé lọ́jọ́rú àná wọ́n ní lára àwọn àbádòfin náà òun la ti rí èyí tí ó jẹ́ pé àwọn ọmọ ẹlẹ́gbìmọ̀ aṣojú gbogbo wọn òun ni wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ àti eléyìí tó wá látọ̀dọ̀ ìgbìmọ̀ ìṣèjọba àpapọ̀ ilẹ̀ wa láti pàṣẹ aláṣẹ Muhammadu Buhari àti ọ̀pọ̀lọpọ̀ àwọn míì eléyìí tó wá látọ̀dọ̀ àwọn àjọ lónìrànràn bóòlì bá ti dá ó dandan kọlà ó sùn wọn bẹ́ẹ̀ nìkan òyìn mi mo yíra mi ọ̀gá nìyá múdà ìwé ìròyìn Punch ló wà. aláǹgbá tó jábọ́ pọ̀ látòrí ìròyìn ìrókò mm. tó ń ń lọ ni béèyàn kan ò bá ti ẹ̀yìn òun òun yẹra o yá sáré dójú ọjà. ó yá nìṣó. ọdún méje nìyí o iléeṣẹ́ Onyx Geo Services ti ń dẹ̀rẹ́ pẹ̀ kí àwọn oníbàárà nípa gbígbẹ́ bọ́ọ̀ tí ò yọnilẹ́nu pẹ̀lú owó bíntín. ní báyìí ẹ àjọ ṣayẹyẹ àyájọ́ ọdún keje iléeṣẹ́ Onyx Geo Services ti ṣe àgbékalẹ̀ ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ pẹ̀lú àwọn ẹ̀bùn lóríṣiríṣi fáwọn oníbàárà. Dear beneficiary of this great offer coming from Onyx Geo Services for you enjoy discount on survey free borehole diagnosis and discount on drilling. iléeṣẹ́ Onyx Geo Services ti sọ̀gbàdẹ̀rọ̀ fún gbogbo náà gbẹ omi láwọn máa pọn. ẹ̀dínwó ń lọ lọ́wọ́ o. wọ́n á bẹ̀ yẹ ilẹ̀ rẹ wò. fún bọ́ọ̀ gbígbẹ́lẹ̀dínwó. wọ́n á bẹ̀ ṣe àyẹ̀wò bọ́ọ̀ rẹ tí ọ̀yọ́ mi mọ́ lọ́fẹ̀ẹ́. pẹ̀lú àwọn àǹfààní míì tá ò lè kà tán. tètè kọjá lọ sí Onyx Geo Services ní nọ́mbà twenty six Mufab Complex lẹ́gbẹ̀ẹ́ Astra Polaris Microfinance Bank Oníkólóbó Abẹ́òkúta. tètè máa pe Onyx Geo Services sórí zero eight zero six two three four one nine nine three àti zero eight zero six eight nine zero five zero eight three pẹ̀lú Onyx Geo Services omi mímu ti dìrọ̀rùn. Thank you. kí ló ń jẹ́ sọ́kàwé níbi tójú làdé yìí níbi tí advanced sewage digester wà kékulé ó gbọ́ kó sọ fún toko baba ńlákù baba sọ́kàwé ní advanced sewage digester sọ́kàwé tẹ̀ ń gbẹ́ ẹ kan lè ń fi gbàyè rẹpẹtẹ láyìíká ilé ni ẹ tún gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ ẹ tó búlọ̀kù rẹpẹtẹ irin kankéré tòun sìmẹ́ǹtì àtúngbọ̀n yín lówó lọ nítorí a tọ́jú ìgbọ̀nsẹ̀ nínú ilé síbẹ̀síbẹ̀ náà yóò kún gbẹ̀yìn gbẹ̀yìn ni ṣùgbọ́n ó tó gẹ́ o advanced sewage digester dé ìwọ̀nba àyè kókó lónìí ó sọ lọ́jọ́ kò ní kún láéláé láìka àfàtà bọ́dún ṣe ń gorí ọdún ẹ ò lè bá ìgbọ̀nsẹ̀ olókan nínú rẹ̀ yóò ti pòórá yóò ti digest technology ìgbàlódé ni wọ́n ń pè bẹ́ẹ̀ advanced sewer digester ti gbapò lọ́wọ́ sọ́kàwé iléeṣẹ́ ọgbọ́n inú enterprises ẹ̀ka iléeṣẹ́ bẹ̀bẹ̀ musiliu production ló ń báni sọ lọ́jọ́ káàkiri ilé kàn sí wọn lónìí ní nọ́mbà fourteen b show complex nítòsí kan royal hotel abẹ́òkúta tàbí kẹ́ ẹ pè wọ́n sórí oh eight one zero zero zero nine one eight three three àti zero nine zero two eight zero two six one six zero ní náà báyìí tí ìkú panápaná ò tí ì lè lọ a ṣì wà lórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yà kà á síwájú. ẹkùn lòun ò fi kìnìún ṣerú kìnìún ló ní kàkà kí òun ṣàkápò ẹkùn kóníkálukú ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ tó jáde lẹ́nu ẹgbẹ́ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì asuu sí ètò ìṣàkóso tó ṣẹ̀ṣẹ̀ kúrò lórí àléfà ṣùgbọ́n èsì ọ̀rọ̀ nìyí alákòóso tẹ́lẹ̀ fọ́rọ̀ iṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè yìí Chris Ngige bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ kan wípé irọ́ pátá ni kò sóhun tó jọ bẹ́ẹ̀ lórí ẹ̀sùn kan tí wọ́n fi kàn pé lásìkò ètò ìṣàkóso aláṣẹ Muhammadu Buhari nígbà náà wọ́n fẹ́ẹ́ jẹ́jú ẹgbẹ́ asuu tán bígbà tí wọ́n fẹ́ẹ́ kàn ìyapa wọn pátápátá ni lórílẹ̀‐èdè yìí ó wà ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ o pé lásìkò ètò ìṣàkóso aláṣẹ tẹ́lẹ̀ ìyá aláṣẹ Muhammadu Buhari kò sí ète tàbí ètò wípé wọ́n fẹ́ẹ́ jẹ́jú ẹgbẹ́ asuu lábẹ́tò ìṣàkóso ọ̀hún ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ máa jọ bẹ́ẹ̀ kí wọ́n kólà kúò lẹ́kọ̀ọ́ ó ní irọ́ lásán ni ẹ̀kọ́ ò kọlà èyí ò tó jà ló ń bí oníjà nínú ìwé ìròyìn the punch ló sì kọ́ bẹ́ẹ̀. fún mi ní ìwé ìròyìn punch yẹn mo ròyìn kan bẹ̀ níbi tí àkọlé yẹn ti ń sọ wípé bàrà eléyìí tó lọ́mọ àgbè àkóbá ló fẹ́ ṣe olóko sì ti rí àkọlé yẹlẹlẹ yìí ó tó ń sọ wípé ọ̀gá àgbà pátá fáwọn ológun ní ìpínlẹ̀ sokoto ó máa ṣe ìpàdé o pẹ̀lú gómìnà tí ń bẹ́ńbẹ̀ nígbà tó tọ́lẹ̀ láfọlọ́nṣẹ̀rí ọ̀rọ̀ wípé ṣe rí gbogbo ìgbani nípakúpa yóò dohun àmúpìtàn yóò di àfẹ́yìn tí egun alárìnfiṣọ lóde ọ̀yọ́ ni o wọ́n ní tó bá dórí wẹ́lù ìṣe ló yẹ kásìmí agbájá ìdírè o tiléeṣẹ́ ológun orílẹ̀-èdè nàìjíríà tó tún lójú wá lákọ̀tún fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ sokoto wípé òun ti gbáradì o láti gbọ́n ìpínlẹ̀ náà yẹ́bẹ́yẹ́bẹ́ láti fọ̀ ọmọ kẹnẹwẹ́ kúrò lọ́wọ́ àwọn ọ̀daràn àwọn ọ̀bọ́jáwùrà àwọn bàṣẹ̀jẹ́ obì tí ń so lẹ́rùn ní ìpínlẹ̀ náà ọ̀gá àgbà àwọn ọmọ ológun ọ̀wọ́n kẹjọ ọ̀gágun godwin matcott òun ló jẹ́ kó ti mọ̀ wípé ìk ẹ̀ka náà kò ní fi ohunkóhun sílẹ̀ láìṣe o lójú ọ̀nà àti dájú pé gbogbo àwé èèyàn eléyìí tí wọ́n ń fi ìpínlẹ̀ náà tí wọ́n ń fi lògbòlògbò àti àwé èèyàn tí wọ́n ń dáná sun dúkìá tí wọ́n ń pa àwé èèyàn nípakúpa wípé wọ́n fi mú kátà òfin wọ́n sì jẹyọ wọn níṣu bẹ́ẹ̀ ò bá gbàgbé ẹ̀yin ará alé lọ́jọ́ àbámẹ́ta tó kọjá òun làwọn alákatakítí ni wọ́n tún lọ kọlu àwọn agbègbè kan ní ìjọba ìbílẹ̀ Tangaza tó sì jẹ́ pé àwé èèyàn tó ń lọ bí àádọ́ta fifty òun ni wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ ìwé ìròyìn punch ló wà. bákan náà ìròyìn míì nìyí nínú ìwé ìròyìn the punch ló ní kò sí bó ṣe máa jẹ́ eégún tó bá gbọ́lù dandan ni kó ṣáájú ijó ajá tó bá gbọ́fẹ̀ẹ́ ó gbọ́dọ̀ ṣíwájú ọdẹ ètò ìṣàkóso aláṣẹ bọ́lá ahmed tinubu yan aṣòfin àgbà george akume gẹ́gẹ́ bí akọ̀wé ìjọba àpapọ̀ nínú ètò ìṣàkóso tuntun akọ̀wé tuntun fún ìjọba àpapọ̀ níbi ìforíkorí ìgbìmọ̀ ìṣàkóso lọ́jọ́rú ni aláṣẹ Bọ́lá Ahmed Tinubu búra fún akọ̀wé fún ìjọba àpapọ̀ náà ní tuntun níbi ìbúra rẹ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn ló kún bẹ́ẹ̀ igbákejì aláṣẹ Kashim Shettima olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà Ahmed Lawan àti àwọn gómìnà gómìnà níbẹ̀ láti rí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq olórí iṣẹ́ ọba nílẹ̀ wa Fọláṣadé Yẹmí Ẹ̀sán àtàwọn èèyàn míín jàǹkàn tí ìròyìn ò lè kọ́rúkọ wọn gẹ̀rẹ̀gẹ̀ tán ni wọ́n wà níbi ìbúra ọ̀hún ṣùgbọ́n lọ́wọ́ yìí bá a ṣe ń sọ̀rọ̀ aṣòfin àgbà George Akume ti bọ́ sípò gẹ́gẹ́ bí akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìwé ìròyìn the punch ló bù wá gbọ́ bẹ́ẹ̀. ṣé ẹ fún aláró níṣẹ́ ẹ jẹ́ kó rẹṣọ kó dúdú ẹ fọ́pọ̀lọ́ látẹ ẹ jẹ́ kó pàtẹ ẹlẹ́kẹ̀ nínú ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ ilé eléyìí wà o tó ń sọ wípé akọ̀wé àgbà tẹ́lẹ̀ rí fúnjọba àpapọ̀ ilẹ̀ wa ó mà ti gbé iṣẹ́ lé àkúmẹ̀ eléyìí tí wọ́n ṣẹ̀ búra fún ó ti gbéṣẹ́ lé lọ́wọ́ o nígbà tó wá jẹ́ pé gbogbo àwọn èèyàn tí wọ́n fi sínú àhámọ́ wípé wọ́n jẹ́ alákatakítí boko haram àti ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú lílu jìbìtì owó eléyìí tí wọ́n fẹ̀sùn kan magu wípé ó ṣe é kúmọkùmọ wọn ní gbogbo ẹjọ́ náà òun ni wọ́n ti gbélé akọ̀wé àgbà tuntun fún ìjọba àpapọ̀ ilẹ̀ wa ni wọ́n ti gbélé lọ́wọ́ wò àríkà wípé ní kété tí aláṣẹ ilẹ̀ wa bọ́lá tinubu tó ṣètò ìbúra fún aṣòfin àgbà george akume gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fúnjọba àpapọ̀ ilẹ̀ wa ìkọkànlélógún irú rẹ̀ nílùú àbújá lọ́jọ́rú àná òun ló jẹ́ wípé gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ benue tó tún jẹ́ alá tó tún kan rí jẹ́ alákòóso tẹ́lẹ̀ rí fún iṣẹ́ àkànṣe àti ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìjọba kan sí òmíràn nígbà tí wọ́n ti ṣètò ìbúra fún un òun ló jẹ́ pé akọ̀wé àgbà fúnjọba àpapọ̀ ilẹ̀ wa eléyìí tó ń fipò sílẹ̀ ó ti gbé iṣẹ́ lé lọ́wọ́ o wọ́n ní lára àwọn ìwé eléyìí tí wọ́n yọ̀ǹda fún àtàwọn iṣẹ́ míì tí wọ́n gbélé lọ́wọ́ ò ní pé ṣáájú àkókò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wà tẹ́ ẹ̀ bá gbàgbé tí wọ́n ti fi sí akóló àwọn agbófinró wípé wọ́n jẹ́ alákatakí ti boko haram tó sì jẹ́ pé láìpẹ́ láìjìnà wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ wọ́n ní ní báyìí akọ̀wé àgbà tó ń fipò sílẹ̀ ó ti gbé iṣẹ́ náà ó ti gbé lé akọ̀wé àgbà tuntun lọ́wọ́ láti máa tukọ̀ rẹ̀ wọ́n ní bákan náà bẹ́ẹ̀ ò bá gbàgbé ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ ọ̀gá àgbà tó ń ti alága fún ẹ̀ka kan eléyìí tó rí sí ọ̀rọ̀ owó ìfẹ̀yìntì tí wọ́n nà ká lébù ẹnìkan eléyìí tó ti fi ìgbà kan rí jẹ́ adelé àjọ tó ń gbógun ti wà bàjẹ́ àti ṣòwò ìlú kúmọ́kúmọ́ efcc ibrahim magu tí wọ́n ń pò lọ́fun yọ̀yọ̀ wọ́n ní ẹjọ́ rẹ̀ wọ́n ti yọ̀ǹda ẹ̀ fún àkúmẹ̀ báyìí nígbà tó sì jẹ́ pé akọ̀wé àgbà tó ń fipò sílẹ̀ gbogbo àwọn ẹjọ́ tó wà ńlẹ̀ gbogbo àwọn ibi tí wọ́n bá ṣẹ́ de gbogbo rẹ̀ lónìrànràn òun ló fi wọn eléyìí tó ṣẹ̀ gba iṣẹ́ yìí kó lè máa tẹ̀síwájú níbẹ̀ torí pé iṣẹ́ ń tẹ̀síwájú iṣẹ́ ò gbọ́dọ̀ dúró ìwé ìròyìn pen tó jáde láàárọ̀ ilẹ̀ ti máa rí i. eyín funfun lọ̀ṣọ́ ẹ̀rín ìgbésẹ̀ tí Tinubu gbé digbí la wà lẹ́yìn Tinubu àwọn àjọ kan láti apá àríwá orílẹ̀-èdè yìí ló sọ bẹ́ẹ̀ àjọ ọ̀hún fi síta ní ìpínlẹ̀ Kaduna wípé digbí lòun wà lẹ́yìn aláṣẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìgbésẹ̀ tó gbé láti jáwọ́ kúrò láì yọ owó ìrànwọ́ orí epo bó ṣe kéde rẹ̀ lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tá a wà yìí nígbà tí wọ́n búra fún ọ̀rọ̀ alápilẹ̀kọ́sọ kan èyí tí aláṣẹ kọ́kọ́ sọ lẹ́yìn tí wọ́n búra fún aláṣẹ Bọ́lá Ahmed Tinubu àjọ ọ̀hún tó jẹ́ àgbáríjọpọ̀ àwọn àjọ kan tó ń jà fẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn lápá àríwá orílẹ̀-èdè yìí ní Tinubu máa tẹ̀síwájú a wà lẹ́yìn ẹ̀ torí gbogbo ìgbésẹ̀ tó ń gbé a mọ̀ pé ọ̀nà àbáyọ láti bọ́ kúrò nínú ọ̀fìn tá a ti padà tiraba ń pàkọ́ gèégèé sí láti àtẹ̀yìnwá ni ọ̀rọ̀ tí yóò bá sì di akàn bí ẹja ní kọ́kọ́ rí ó wà nínú ìwé ìròyìn the punch. ṣé funfun kò jẹ́ ká mọ òbú nínú ẹyin àìlóògùn ìmọ̀ kò jẹ́ ká mọ adélébọ̀ eléyìí tí ń ṣàgbèrè torí náà ẹ má fi ọ̀rọ̀ kọ́ lọ́kọ̀ lọ́kọ́ wa lọ́rùn àwọn ò mọ nǹkan kan nípa ti àwọn jàǹdùkú tí wọ́n lọ ṣe ìkọlù sí iléeṣẹ́ rédíò amúlùúdùn nìbàdàn àjọ kan torí sí òmìnira orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ àtìbàbà yorùbá nation self-determination movement òun ló sọ eléyìí di mímọ̀ nínú ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òun ni mo ti rí o níbi tí àjọ tòun ti ẹgbẹ́ kan torí sí òmìnira orílẹ̀-èdè nàìjíríà tó ti yọ ara rẹ̀ lágà wípé òun ò mọ nǹkan kan nípa ti ìṣẹ̀lẹ̀ kan tó wáyé láìpẹ́ yìí níbi tí àwọn afurasí ọmọ jàǹdùkú tí wọ́n ti lọ kọlu iléeṣẹ́ rédíò kan nílùú ìbàdàn olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí a ṣe kà á síwájú sí i wọ́n ní àjọ náà ló ti wá sọ̀rọ̀ wípé ṣáájú àkókò yìí ọ̀pọ̀lọpọ̀ àwé èèyàn ò ní wọ́n ti ń gbèrò yẹn lẹ́jẹ̀ kan ni wọ́n ti ń gbèpò yí ẹnu o ṣùgbọ́n láti lè jẹ́ kó lè ṣojúṣe ara àwọn ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ náà o wọ́n ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọ èèyàn tí wọ́n jẹ́ olóyè kọrinkọrin nínú ẹgbẹ́ náà lára èyí tá a tún ti rí àwọ ọ̀jọ̀gbọ́n kan Banji Akíntóyè olóyè dókítà Sunday Adéyẹmọ àti gbogbo àwọ èèyàn eléyìí tí wọ́n jẹ́ ìkànkàn nínú ẹgbẹ́ náà ò ní wọ́n sọ̀rọ̀ o wípé ẹ la lọ́rọ̀ ẹnìkan ò lè jẹ́ ìbẹ́pẹ lórí igi ẹ̀ ìdí rèé o tá a ṣe sọ sí gbangba wálíà àwọ mọ òun lára dá funfun kẹrẹwẹn lọ́wọ́ wa mọ́ pemphucin ló wà ìpè kan nìyí tó lọ sọ́dọ̀ aláṣẹ Bọ́lá Ahmed Tinubu kò sóhun tó bàgbà nú jẹ́ bíi fata adá tí ò létùtù àgbà ọ̀jẹ̀ kan pàrokò ọ̀rọ̀ ṣọwọ́ sọ́dọ̀ aláṣẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé kó wo sàkún àti àwòfín àwọn òpó tí ò bá lè gbẹ́rù mọ́ lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè yìí kò di pípààrọ̀ torí bí ẹ̀kẹ́ bá ti wálẹ̀ dandan ni kí òrùlé ó wálẹ̀ pé ó ṣeé ṣe kí okun àti apá ti máa kú àwọn kan tó dàbí àwọn aṣáájú lẹ́ka ètò ààbò orílẹ̀-èdè yìí bó bá sì ti débi pé ẹrù bẹ̀rẹ̀ sí ní pọ̀jù lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ afẹ́fẹ́ tí ò tó nǹkan ni yóò máa fi lògbòlògbò àti wípé adìyẹ tí ò bá lára ṣe dànù kò gbọ́dọ̀ máa yẹ́yin sórí pẹpẹ lánàá ní ọ̀rọ̀ àmọ̀ràn kan lọ sọ́dọ̀ aláṣẹ aláṣẹ Bọ́lá Ahmed Tinubu pé kó wo àwòfin àwọn tí wọ́n wà lókè téńté lẹ́ka ètò ààbò orílẹ̀-èdè yìí láti wo àwọn tó dàbí ẹkẹ́ tí ò ní okun àti gbé òrùlé dúró mọ́ kí wọ́n sì pààrọ̀ wọn ìwé ìròyìn the nation ló lọ kọ yẹn bẹ́ẹ̀. ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti rí eléyìí o tó ń sọ wípé bọ́mọdé bá ṣu míkímí ewékewé ló yẹ ká fi nù díẹ̀ hmm. àkọlé yẹn rèé o tó ń sọ wípé ṣe rí lórí ìkọlù tí wọ́n lọ ṣe sí ìgbìmọ̀ tó ń gbọ́ awuyewuye àbájáde èsì ìdìbò ìyẹn tribunal iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti sọ pé ní báyìí òun yóò gbé pẹ́rẹ́ kíka náà pẹ̀lú àwọn ọmọ jàǹdùkú tó lọ kọlù wọ́n bẹ̀ o àrí amẹ́ríkà wípé lẹ́yìn ọjọ́ díẹ̀ eléyìí tí àwọn afurasí jàǹdùkú lẹ́yìn olóṣèlú tí wọ́n lọ ṣe ìkọlù sí ọgbà ìgbìmọ̀ tó ń gba awuyewuye àbájáde èsì ìdìbò ní ìpínlẹ̀ Ògùn iléeṣẹ́ ọlọ́pàá òun ló ti wá ń búramúramù báyìí o wípé gbogbo àwé èèyàn eléyìí tí wọ́n bá tún fẹ́ gbìyànjú láti tún lọ dárúgúdù sílẹ̀ lásìkò tí ìgbìmọ̀ náà tí wọ́n bá ṣe ìjókòó wọn wọn ni wọn yóò jẹ́ yọ wọn níṣu o ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ọláríwájú Ọládìméjì òun ló ka ìjìyà ẹ̀ṣẹ̀ fún gbogbo àwé èèyàn eléyìí tó jẹ́ àríjẹ ní màdàrú lásìkò tó ń ṣe àfihàn àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n lọ bíi ogójì lólùléeṣẹ́ ọlọ́pàá tó wà ní eléwéran ọ̀gá ọlọ́pàá nígbà tó tún tẹ̀síwájú lásìkò tó ó tún sọ̀rọ̀ láti pàṣẹ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP ọmọlọlá odùtọ́lá òun ló jẹ́ kó ti mọ̀ pé orí ti yí padà ìlú ti yí padà o torí pé ní báyìí kò ní sáàyè fẹ́nikẹ́ni láti máa lọ rìnrìn kan tí ò nítumọ̀ àbí ìparojọ kan tí ò mú orí pípé dání lásìkò tí ìgbìmọ̀ ìgbẹ́jọ́ tribunal tí wọ́n bá ń jókòó ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí ló wà. ara bàbá lọmọ ti bá ọgbọ́n inú ìyá ẹ̀ lọ́mọ ti jogún ètè lọ́rọ̀ tó ń kì fún ìròyìn tọwọ́ mi báyìí ìwé ìròyìn the nation ló kọ́ gàdàgbà bẹ́ẹ̀ pé àwọn awakọ̀ èrò ní ìpínlẹ̀ èkó fi kùnlùkùn wọ́n sì fi àbájáde wọn síta wípé gbogbo ẹ̀yin èèyàn ní ìpínlẹ̀ èkó àwa ò ní torí pé wọ́n yọwọ́ kúrò nínú yíyọ owó orí epo subsidy káwa máa ní ará ìlú lára nínú àbájáde ìpàdé wọn kan èyí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún nínú ìwé ìròyìn the nation ìgbákejì alága fún ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ èrò ní ìpínlẹ̀ èkó alhaji suleiman ọ̀jọ̀rà tó ń dúró lórúkọ alága alhaji musiliu akínsanyẹ mc olúọmọ gbóríyìn fún àwọn awakọ̀ ní ìpínlẹ̀ èkó ó wá ń sọ di mímọ̀ wípé àwa ń gbà fún bàbá wa aṣíwájú bọ́lá ahmed tinubu lórí ìgbésẹ̀ tó gbé pé kò sáyè pé à ń tún náwó lórí ọ̀rọ̀ sọ́bsidì mọ́ torí bá a bá ti mọ ohun tó ń ṣe ní ọ̀nà àbáyọ ẹ̀ láwá síbẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí wọ́n tilẹ̀ yọwọ́ kúrò nínú yíyọ owó ìrànwọ́ orí epo tí yóò sáyè fún sọ́bsidì mọ́ àwa ò ní fàyè ní àwọn èèyàn lára fúnlẹ̀ lọ bíbọ̀ àní wá gbówó lé owó ọkọ̀ gegele tàbí kí nǹkan máa wá nira fáwọn aráàlú láti jáde àbí láti rìnrìn àjò ẹ̀ ń bá ní káyé dára òun nìkan kọ́ ló máa jẹ́ ẹ̀ ń bá sì ní kó bàjẹ́ òun nìkan náà kọ́ ló máa jèrè ẹ̀ ìwé ìròyìn The Nation láti bẹ̀ ẹja lọ sójú ọjà ẹ sì máa darapọ̀ lójú òpó facebook yẹn fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa hmm. ṣáàṣì fún lójú òpó facebook ẹ láìkí ẹ̀ kẹ́ ẹ máa fà wọ́n kọ́mẹ̀ntì ẹ̀ ṣọwọ́ síbẹ̀ à ń padà bọ̀. ìtẹ̀táwó ti dé yeyeye bàbá ọlọ́tọ̀mátì change over ìtẹ̀táwó electrical enterprises àti lọ́nà lo jẹnẹrétọ̀ ìrọ̀rùn ló bá dé o. <laughs> gbogbo ẹ̀yin ìjọ lọ́rùn mọ́ṣáláṣí àtìlẹ́ àdágbé ẹ kàn sí dìde Táíwò fún automatic changeover tí ọmọ ọ̀tàn tí ọmọ ọkú fúnra ẹ̀ bá yín darí iná látòrí jẹnẹrétọ̀ sórí iná ọba tàbí látòrí iná ọba sórí jẹnẹrétọ̀ láìsí wípé ẹ̀ ń bọ́ ta ọ̀gànjọ́ lọ ṣéǹjì náà tàbí sáré yípo lé káàkiri èyíkéyìí jẹnẹrétọ̀ tẹ̀ bá ń lò bẹ̀rẹ̀ látòrí àìbẹ̀tà pásmà níbọ̀ fún ìdórí àwọn jẹnẹrétọ̀ ńláńlá bíi mẹ̀kánò dìtì Táíwò automatic changeover ó mọ̀ níwọ̀n ó fini ẹ̀mí àti dúkìá gbogbo ẹni tí ń lo nọ́ọ̀lù jẹnẹrétọ̀. detail taiwo electricals wà ní fifty nine old owode road along mapoli way oníkólóbó lábẹ́òkúta. telephone oh eight oh three two four eight one four three seven automatic changeover ti detail taiwo ìrọ̀rùn sóòsẹ́ ló bá dé. tẹ̀síwájú etí ọba ńlẹ̀ etí ọba lóko ìròyìn àfẹ́mọ̀ má gbẹ́sẹ̀ kúrò lórí tọ́tù. ó yá mo sì ń lọ lónírẹ̀rẹ̀ mú un ìwé ìròyìn pọ́ǹchì níbẹ̀ ó ní mo tún wà o níbi tí mo ti rí àkórí eléyìí tó ń sọ wípé ọbẹ̀ kò ṣàdédé tẹ́lẹ́nu ó ṣeéṣe o kó jẹ́ pé iyọ̀ òun ló fa sábàbí ẹ̀ èyí lọ ní ìbámu pẹ̀lú ìròyìn tọwọ́ mi bà tó ń sọ wípé ẹnìkan tó ti fi ìgbà kan rí díje sípò gómìnà ní ìpínlẹ̀ Edo ó mà fi ẹgbẹ́ òṣèlú PDP ó fi sílẹ̀ o gẹ́gẹ́ bí aṣeríkà wọn ni ẹnìkan tó ti fi ìgbà kan rí díje sípò gómìnà lábẹ́ àtíbàbà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nípínlẹ̀ Edo Ken Imasuagbon lọ́jọ́rú àná òun ló ti kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ o wọn ni ọ̀kan lára àwọn tó ń léwájú nínú àwọn olóṣèlú ní ìpínlẹ̀ Edo láti pàṣẹ ìwé kan eléyìí tó kànjọ ọ̀ràn sí alága ẹgbẹ́ òṣèlú náà tó ní Asiegbemi àti alága ìjọba ìbílẹ̀ rẹ̀ níjọba ìbílẹ̀ Eson South East Ward Two òun ló jẹ́ wípé ìdí pàtàkì tó ṣe fi ẹgbẹ́ òṣèlú náà tó fi fìyí sílẹ̀ wọ́n ní kò tí ì sọ di mímọ̀ o ṣùgbọ́n ó dúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn olórí tẹlẹ́mù nínú ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú àpèjúwe ìrírí tó ní bẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ mánigbàgbé nígbà táwọn akọ̀ròyìn tí wọ́n wá ń gbé mídíẹ̀tì sí lẹ́nu wípé bàbá kí lẹ rí tẹ́ ẹ fi sọ pé ẹ fẹ́ fi ẹgbẹ́ òṣèlú PDP ẹ fẹ́ fi sílẹ̀ wọ́n ní bàbá ògbẹ́nu òkè ló tó dò ṣùgbọ́n ẹnu ṣẹ́ràn ṣẹ́ràn a máa mhm. lẹ́ni tó ń jẹ́wọ́ fún mhm. ìwé ìròyìn punch ló wà. àjọ kan tó jẹ́ ti àwọn ọ̀dọ́ ní ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ti pàrókò ṣọwọ́ sí aláṣẹ Bọ́lá Ahmed Tinubu wípé ìgbésẹ̀ tẹ́ gbé bẹ́ẹ̀ ṣe yọwọ́ kúrò nínú yíyọ owó ìrànwọ́ orí epo subsidy ó dà bẹ́ẹ̀ àmọ́ àsìkò tá a wá wà yìí owó tí yóò lọ sí sọ́bsidì mọ́ ẹ bá wa fi tún ẹ̀ka ètò ìlera ṣe àgbéǹde kí ẹ̀ka ètò ìlera wa dúró dáadáa bíi ti àwọn orílẹ̀-èdè tó tó gbangba sùn àti ẹ̀ka agbára iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè yìí kó bá lè jẹ́ àwòfẹ́ fún àwọn iléeṣẹ́ bákan náà kí bíi bá lè débi àwòfẹ́ràn fáwọn òrìnrìn àjò afẹ́ fún ìdàgbàsókè okòòwò àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé olórí fún àjọ òun ló wá ṣeun williams ẹni tí ọdún ayọ̀ collins ṣojú fún sọ di mímọ̀ wípé àjọ òun ń fẹ́ kí aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu lo ọgbọ́n àtinúdá bó ti yọwọ́ kúrò nínú owó ìrànwọ́ orí epo yìí kó sì yá darí ẹ̀ sáwọn nǹkan tó ṣe pàtàkì bí ẹ̀ka ètò ìlera àti agbára iná mọ̀nàmọ́ná torí bàbá ò bàbá ò ó sàn ju pé bàbá wálé kò mú nǹkan bọ̀ ó wà nínú ìwé ìròyìn the nation. òun náà la fẹ́ máa fi káàdì ẹ̀ láàárọ̀ yìí ẹ jẹ́ ká wo àwọ̀ èèyàn lójú òpó facebook gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ṣe ọ́ síbẹ̀ taiwo ọlálẹ́kan sustain wọ́n ní ẹ̀kọ́ ètò taiwo sustain láti fmc transport unit abẹ́òkúta mo kí àjọ aláàbòsóṣe ìrọ̀ àka nǹkan tó jọ bẹ́ẹ̀ hmm. adẹ́nẹ́kan monday àwọn kí wa akeem ọdún bá kú owó tútù fọlárìn olúgbénga wọ́n ní ẹ̀kọ́ ètò èmi gba àwọn ọmọlẹ́gbẹ̀mọ́ aṣòfin àgbà kí wọ́n fi ààyè gba ìgbò láàyè láti jẹ́ olórí lẹ́gbọ̀n aṣòfin àgbà ìdí ni pé ààrẹ ti wá láti ẹkùn ilẹ̀ yorùbá ń bí òun ló ti òun ló ti wá òkè é e, fúnmiláyọ̀ pamílẹ́rìn àwọn kí wa ìdòwú olúwafúnkẹ́ akímọ́dún bákú owó tútù abiola àfíìsì òkè é okun honey i thought you people are older than what i'm seeing your voice is older than your age. alo sọ ah, bẹ́ẹ̀. ẹ eh, talẹ talẹ lè ràn rọ ẹ eh, abiola abiola. ẹsẹ̀ wa mọ èjì wa ni èmi ní ìsìn èyí ń ṣe seventy five lọ́dún. kò rọrùn àti ń gbé sínú òòrùn <laughs> eh, kò rọrùn. wọ́n ń sẹ́ ìlú bọ́ ní ọ̀. ṣẹ́gun benjamin ọlálọ́mí wọ́n ní ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ètò adúpẹ́ lọ́wọ́ àwọn òkè adúpẹ́ lọ́wọ́ àwọn onímọ́tò fún àìgbé owó lórí ọkọ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti yọ sọ́bsidì ti owó epo lásìkò yìí hmm. eléyìí tó gbẹ́nu sókè aláàjì ànífowóṣe ọlákúnlé àwọn èèyàn pọ̀ ńbẹ̀ tí wọ́n kí wa ẹ jẹ́ ká máa lọ kẹ́ ẹ lè hmm. pàdé àwọn ọkọ̀ míì bó bá di lọ́la ọpẹ́ pàtàkì lọ́wọ́ gòkè balógun tá a jọ ṣe tó fi dùn tó fi ní gbọ́gbọ́nú hmm. bákan náà ọlá ìtàn ọláríbi gbé. Mhm. àjọkọ wọrin wá ni ó jẹ́ kẹ́ máa wò wá mm. bákan náà bọ́lá gbogbo wọn wà lójú òkú facebook mhm, tí wọ́n jẹ́ kẹ́ máa rí wá wò. anointing oil nìkan àti lílo orí òkè nìkan kọ́ ló máa ṣe o ẹni tó bá wá ọ̀la kì í sùn sílé o máa bọ́ síta ní ìta lówó wà mí tá a dé dúró báyìí kódà online business gan àfi kó fi nǹkan mi. má lọ rá sí o. kò ṣeé jókòó kò ṣeé jókòó ti nìkan. ẹ wo tó bá dọ̀la ẹ pàdé àwọn ọkọ mi ìpàdé mi àti ó dorí ọkọ̀ sísọ láago kan àbọ̀ sáago méjì. Hmm. èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè mo pa kànga mi. kànga tiẹ̀ ti wá kun ẹ kìlọ̀ fáwọn ọmọ yín bíi kànga oníkànga o. torí ṣáà máa pa kànga dé mo tiẹ̀ máa sọ fún apr E- e- ètò ẹyẹn má bínú ètò ẹyẹn <laughs> ètò ìṣe ní aago mélòó ìṣe náà. ọ̀la nìyẹn tọjọ́ friday paronu rẹ. a ti ta táìmù yẹn. paronu rẹ láago mẹ́rin sáago mẹ́fà lọ́jọ́ friday. irọ́ ìjọba fẹ́ lù kò ti pe gọ́fìnà fẹ́ ṣe special broadcast. èmi náà èmi náà máa interview wọn <laughs> ìgbéga ló bẹ́tù. máa gbọ́ asin ló kọ̀rọ̀ wọ̀ sí tó gbẹ́nu ẹ̀ lọ sílé alágbẹ̀dẹ gbogbo ọ̀rọ̀ kọ́ ló lè máa dá sí. mọ́ọ́sẹ̀ fákẹ́yẹ lèmi ń jẹ́ èmi la jèdè bí ẹni jèdè mo sì tún fèdè ṣẹ̀ṣọ́ ètè ire o. ẹ Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. ó ń dún kẹ̀rìírí ó ń mìlú títì fresh oh fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá nílùú abẹ́òkúta. From the rock city of Nigeria, rock city of Nigeria, this is Fresh 107.9. fresh one note oh seven point nine fm oh lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. Broadcasting worldwide. The latest hits and the greatest memories. On Fresh. Fresh. 107.9 FM. ìwádìí fi hàn pé ó lé ní mílíọ̀nù márùndínlógún ènìyàn tí àìsàn àwọ́ká làkúègbè arọmọléegun tàbí sangunsangun ń bá a fínra ní nàìjíríà ìbàdí ríro ẹ̀yìn ríro orókún ríro ni tàbí ara ríro ni máa ń mú kó sú ni kódà àwọn nǹkan wọ̀nyí máa ń dojú tì ní tí kìí sì jẹ́ kí ènìyàn lè nàró gbàdúrà ogún ìṣẹ́jú ní ṣọ́ọ̀ṣì tàbí kírun ní mọ́sálásí má sọ̀rọ̀ ìtinú. avi speciality ń ké sí ọ wá síbi àyẹ̀wò lọ́jọ́ sátidé yìí ní nọ́mbà thirty nine tinubu street ìta ẹ̀kọ́ abẹ́òkúta nípínlẹ̀ ògùn lẹ́gbẹ̀ẹ́ ebenfem filling station ìta ẹ̀kọ́ tètè rẹ́jísítà láago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀ nítorí àkànṣe ètò náà yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ ọ̀hún ẹni tó bá sì forúkọ sílẹ̀ láti aago mẹ́jọ sí mẹ́sàn-án náà ni wọn yóò dá lóhùn bí àkànṣe ètò àyẹ̀wò náà bá bẹ̀rẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero four nine seven three five four six two zero seven zero four nine seven three five four six two. Hmm, nígbà mìíràn bí ẹlòmíràn bá sùn tó jí ẹ̀gbẹ́ àti ọrùn á sì máa dùn ún tí orókùn àti ẹsẹ̀ yóò máa ró gógó bó bá dìde ẹ̀wẹ̀ ìjókòó tàbí ìdìde a máa mú kí òríkèríkè ara àti ọ̀pẹ́ ẹ̀yìn máa ro ẹlòmíì a sì máa mú káyé oṣù ni. nígbà tó bá rẹ òpó tó gbé ara dúró gbogbo ara ni yóò jẹ̀yà rẹ̀ ó dájú pé bí ìgbà tí ènìyàn gba òmìnira ni tí gbogbo ìnira ara ríro bá fini sílẹ̀ tí kò sì ní sí ìdíwọ́ fúnni mọ́ má gbọ́kàn rẹ sókè ìdí nìyí tí evi speciality fi ń ké sí ọ wá síbi àyẹ̀wò lọ́jọ́ sátidé yìí ní nọ́mbà thirty nine tinubu street ìta ẹ̀kọ́ abẹ́òkúta nípínlẹ̀ ògùn lẹ́gbẹ̀ẹ́ benfen filling station ìta ẹ̀kọ́ tètè rẹ́jísítà láago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀ nítorí àkànṣe ètò náà yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ ẹni tó bá sì forúkọ sílẹ̀ láti aago mẹ́jọ sí mẹ́sàn-án ni wọn yóò dá lóhùn o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero four nine seven three five four six two. níbi ètò náà avis speciality máa dá ọ lẹ́kọ̀ọ́ lórí ọ̀nà láti gbógun ti àwọ́ká làkúègbè arọmọléegun tàbí sangunsangun tó fi máa ra ríro yòówù tó bá ń bá ọ fínra wọn yóò tún ṣàlàyé irú oúnjẹ tó yẹ kó o máa jẹ tí yóò sì ṣàǹfààní fún ara rẹ tí wàá sì lòkùn níbi ètò náà àkànṣe àyẹ̀wò àrà ọ̀tọ̀ yóò wà láti mọ ipò tí eegun rẹ wà pẹ̀lú àwọn ohun èlò àyẹ̀wò tó bóde mu ohun tó wá yanilẹ́nu níbẹ̀rẹ̀ o ọ̀fẹ́ ní àyẹ̀wò lọ́jọ́ sátidé yìí kàn sí avi speciality ní nọ́mbà thirty nine Tinubu Street ìta ẹ̀kọ́ Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn lẹ́gbẹ̀ẹ́ benfem filling station ìta ẹ̀kọ́ tètè rẹ́jísítà láago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀ nítorí àkànṣe ètò náà yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ ẹni tó bá sì forúkọ sílẹ̀ láti aago mẹ́jọ sí mẹ́sàn-án ni wọn yóò dá lóhùn nígbà tí àkànṣe àyẹ̀wò náà bá bẹ̀rẹ̀. avi speciality ń ké sí ọ wá síbi àyẹ̀wò lọ́jọ́ sátidé yìí ní nọ́mbà thirty nine Tinubu Street ìta ẹ̀kọ́ Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn lẹ́gbẹ̀ẹ́ Ebenfem filling station ìta ẹ̀kọ́ tètè rẹ́gísítà láago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀ nítorí àkànṣe ètò náà yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ ọ̀hún ẹni tó bá sì forúkọ sílẹ̀ láti aago mẹ́ mẹ́jọ sí mẹ́sàn-án ni wọn yóò dá lóhùn bí àkànṣe ètò àyẹ̀wò náà bá bẹ̀rẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero four nine seven three five four six two zero seven zero four nine seven three five four six two má ṣe jẹ́ kí àwọ́ká làkúègbè àrọ̀mọ́lẹ́gùn sàngùn sàngùn tó fi mọ́ ohunkóhun tó lè mú káró máa rú ọ́ máa fojú rẹ̀ hàn èèmọ̀ wá fún àyẹ̀wò ọ̀fẹ́ lọ́jọ́ sátidé yìí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé zero seven zero four nine seven three five four six two zero seven zero four nine seven three five four six two má gbàgbé wípé ọ̀fẹ́ ni o.